Níbo lo Because I was in your house and you were not at home. are very stupid. I knew èrè ìṣe ní I knew o jára ẹ̀. Kó jára ẹ̀ kó jẹṣẹ́ ẹ̀. Kó gbó ẹ̀ kó fọṣọ ẹ̀ kó fọ ya. Ah! No no no no no Me, you, mọ̀ pé èèyàn tó dájú tó báyìí ni ẹ. Tí má drop call ye, I am going to dispose the same. Àbí kí ni food? Look at the way they are treating me in this house. Are, are, you, are you joking with me right now? Mo fẹ́ kọ́ bá mi ní ilé ní ìsín. Ó yẹ máa bọ̀ máa bọ̀ máa bọ̀. Ẹ̀jọ̀ tó bá ń pe àwọn married mi, ìwọ náà Adéjáde wà ní married man yẹn. Ẹ ìwọ tẹ́ pé married but living single yẹn. Okay, worst come to worst. Wọ́n á tẹ̀sán pé kí a lọ mọ́ ní ìdúró ẹ̀ wá. Onídùúró ló ní Dubai. Kí èèyàn máa wálé, kí èèyàn máa ṣẹ̀bínú, kí èèyàn máa ṣẹ̀bínú. Ah! Owó tí obìnrin gbé wọ́n fi ń ṣe ọkọ ọmọ obìnrin, you are getting it.